bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad àlékún ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run bá ní ṣe fún ànábì wa o àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ ní ìjókòó tí ó kọjá à ń sọ nípa àwọn ṣíà báwo ni wọ́n ṣe rí kí ni ìpìlẹ̀ wọn talẹ̀ ń tọ́kọ̀ pilẹ̀ ṣíà a sọ níbẹ̀ wípé abdullah ibn ubay ibn salul ònlẹ́ni tó gbé ìròrí ṣíà ńlọ gbé wá ńlẹ́ni tó kọ́ sọ pé anabi sọ àsọ́ọ́lẹ̀ nípa ẹni tí ó jẹ́ khalifa nígbà tí ó bá lọ tán ó ní onítọ̀hún ó ní ní ali kò fi máa lórí pé ali o àlééfà nìkan o ìmáàmù nìkan o bí kò ṣe pé ó tún pè ali ní ọlọ́run so ali kọ́lọ́nkọ́ bá níyọ́nú sí i ìròrí burúkú yìí á lè ọ̀fi ara mà bí kò ṣe wípé gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ pé á lè o ọlọ́run ni á lè pàṣẹ oníkan máa jó wọn ná nígbà wọn jó wọn ná tán wọn ní kọ̀tán kò parí sẹ́ni pọ́lọ̀ ni nígbà ọlọ́run ní ìsìn olóhùn èso ọlọ́run bí èbá wa sọ ọlọ́run ó ṣe ní kí wọ́n máa dáná ká máa fi jó wa a ti wá tẹ̀síwájú débi pé amẹ́nubà ìgbàgbọ́ àwọn rọ́fídọ̀ tàbí ṣíà fil Qur'anil Karim ìgbàgbọ́ wọn sítìrọ̀ ọlọ́run ni wípé kùránì tí ń bẹ lọ́wọ́ wa yìí kò pé bí kò ṣe wípé wọ́n ti yí padà wọ́n ti fò mí wọ́n ti fi jìrọ̀ rẹ̀ wọ́n ti lékún wọ́n ti yọ kúrò nínú alukur'an àti pé tí a yọ kúrò ń bẹ gan ọ̀pọ̀ ju èyí tí wọ́n fi kún lọ so kátàkátà lóríṣiríṣi báwọn ṣíà ìhà tí a kọ sí alukur'ani nù àwa la máa tẹ̀síwájú nínú ìjókòó eléyìí nínú tírà wọn etí ahmadu atọrọbísí etí ọkọ nínú tírà rẹ̀ tó pè ní alihtijaj wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ó ní umar kọlọ́nkọ́ba níyọnu sí tí ṣe àlééfà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní maru sọ fún zayd ọmọ thabit wípé inna aliyan jaa bilqur'an wa fi fadaihul muhajirina wal ansar wa qad ra'ayna an nu'allifa alqur'ana wa nusqita minhu ma kana fadihatan wa hatkan lil muhajirina wal ansar wọ́n ní Umar bin Khattab wọ́n lọ sọ fún Zaid ọmọ Thabit wípé Ali ó ti mú Kùránì kan dé o Kùránì tí Ali tó kó dé yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àrọ̀ ìdójútì ètò lọ́n fi tásìrí àwọn muhajirin àtàwọn ansor wọn ló kọ́nà kùránì ètí ń bẹ lọ́wọ́ ali wọn ní mọ̀rọ̀ wá sọ fún zayd mọ́nà sábìtì wípé èrò wa tá a fi ké sí ọ ni wípé anu alifa alukur'an a kó alukur'ani mi a kó jọ a mú kur'ani tuntun a mú wá ètí ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o gbogbo àwọn ọ̀rọ̀ yìnkìn ti ń bẹ ń bẹ èyí tó lọ́wọ́ bá sọ sáwọn ansor àtàwọn muhajirin gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ò mú kúrò àwọn oníjọ́ wà nínú kùránì èyí táwọn sẹ̀ fẹ́ kójọ yìí gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n fi láálí àwọn muhajirin àtàwọn ansor gbogbo ẹ̀ láàmú kúrò wọ́n ní sẹ́yìn wá sọ fún ọgbà láti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wá sọ fún Umaru wípé fàyínà nàfàrọ́tù mínàlì kùránì alama sa'altum wa adharu aliyun alqur'an alladhi alafahu alaysa qad abtala kulla ma amiltum. zayd bin thabit oníhàn ọ̀nà méjì ni ẹ jẹ́ àrò ọ̀rọ̀ yìí sí o tẹ́bá ní kó alukurani jọ tí mo kó jọ tán tí àlì bá padà dé níjọ́ kan kurani ètí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá mú un wá bó o ní àwọn ìta àkójọ yìí sí òní sọ̀rọ̀ ọ̀nù rẹ̀ gbogbo sẹ́tẹ̀ ṣe pátá tí èsì pé gbogbo ẹ̀ ní Ali òní yóò yí dànù pẹ̀lú kùránì rẹ̀ tí nígbà bá mu dé. nígbà tí Zaid ibn Thabit tó sọ bá ń fún Umaru tán wọ́n ní Umaru wá sọ fún mi pé mẹ́lìhìlá kí lọ́nà àbáyọ kí ló rò pa àlè ṣe wọ́n ní Zaid ibn Thabit wọ́n ló wá sọ fún Umaru wípé antum alam bil hila ntẹ́ ṣe sí ètè tẹ́ dá ẹ̀yin náà lẹ́ẹ̀ máa jùlọ èmi kọ́ ní ntòsọ lẹ́yìn fún yín má wọ́n ní fàkọ́lá Umar ní Umar wá sọ pé máa hilatuhu dúnà anaktulahu wà nẹ́sítárì hàmínú kò sí ètè kankan kò sọ náà àbáyọjú wípé a pa a pa á lì a yí lágbòdà nùnà wà nẹ́sítárì a wà sinmi kó aburú ọwọ́ rẹ̀ fàdábàrà fi kọ́tìlì wọ́n ní Umaru wá gbìyànjú lórí bí ó ṣe pa Ali ọ̀nà Khalid mọ́nà Khalid Khalid mọ́nà Walid ọ̀ràn sí falam yuqaddar dhalik ṣùgbọ́n náà wọ́n bọ̀ gbà fún ọ̀rọ̀ burúkú ńlẹ́lẹ́ yìí jẹ́ ògidì irọ́ tó yanjú òǹlẹ́lẹ́ yìí jẹ́ léyìí tí a pa mọ́ Umaru mọ́nà Khattab kọ́lọ̀ǹkì ó bá ní ìyọnu sí i pé lọ́dọ̀ àwọn ṣíà ìgbàgbọ́ tí a wípé alukurani alápọ̀nlé o ọ̀rọ̀ tí ń bẹ nù rẹ̀ ọ̀rọ̀ tí ò pé ni àti pé kuran tó pé ọwọ́ tiẹ̀ nìkan ńlọ wà. bákan náà àwọn ṣíà wọ́n tún nígbàgbọ́ wípé kurani ètí ń bẹ lọ́wọ́ àwọn yìíṣẹ́ ńlọ dídí àti pé ètí ń bẹ lọ́wọ́ tíá wọ́n ní a ti pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ nù rẹ̀ wọ́n ní a ti parẹ́ lára àwọn kùránì àbí àyà èyí táwọn lérò wípé wọ́n ti parẹ́ òun làwọn àyà ti ń bọ̀ yìí wọ́n nínú suratul Inshirah ìyẹn suratul Sharihi alam nashrah laka sadrak wọ́n ní àyà àyà nu rẹ̀ ọ̀pọ̀ ju etí ọ̀ ń bẹ lọ́wọ́ wa ní ìsìn ọ̀pọ̀ jùlọ wọn ò sì tijú wọ́n ní àyà pé Uthman bin ìní ń jẹ́ lọ́s ìní ń jẹ owó alẹ́ látàrí wípé àná làwọn méjì jọ jẹ́ ṣùgbọ́n àyà kan wá ń bẹ nínú suratu alam nashrah laka sadrak léyìí tó ṣe wípé ọlọ́run fi sọ nípa jíjẹ́ àná ti ali tó jẹ́ àná fún anabiwa Muhammad ṣùgbọ́n látàrí pé wọn ò ṣe bẹ́ẹ̀ fún Uthman ìdí abájọ náà tí a fi yọ àyà ń kúrò níbẹ̀ àwọn ṣíà látàrí àìmọ̀ká wọn wọ́n ti gbàgbé wípé ìbára ẹni jána láàrin ànábì àtẹnìkan kan náà àwọn sàábé kò wáyé nílùú maka ìlú madina ńlọ ti ṣẹlẹ̀ àáyàyè suratu alam nashrah laka sì nìyí níbo ló ti sọ̀kalẹ̀ ebi maka ló ti sọ̀kalẹ̀ nítàfimọ̀ pé ọ̀rọ̀ àwọn ṣíà ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn ọ̀rọ̀ burúkú pátápátá gbà ò ní ṣe wọ́n ní ali pé ọlọ́run bá sọ ń bẹ̀ wípé ali o ana ńlọ́jẹ́ o fún anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ìhà tí ṣí àti akọ sí ọ̀rọ̀ ọlọ́run àti ọlọ́run bá subhanahu wa ta'ala ẹjẹ́ tún wá lọ sí abala míì máa akidatu rafidati fi ashabi rasulillahi sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ wo làwọn ṣí àní kí ni àdìọ́kà wọn sáwọn sọ̀hábà. So ridwanullahi alayhim àkọ́kọ́ àwọn ṣíà ìgbàgbọ́ wọn sáwọn sàbẹ takumu ala sabbin wa shatmin wa takfiri sahaba ridwanullahi alayhim ìhà tí a kọ sáwọn ṣíbà sáwọn sàbẹ wọ́n ní pé wọ́n máa bú àwọn sàbẹ ọ̀rọ̀ òdì wọ́n máa sọ sí wọn ọ̀rọ̀ yìnkìn wọ́n ní wọ́n máa sọ sáwọn sàbẹ wa sahaba wọ́n ní gbogbo àwọn sàábì ànábì pátápátá gbogbo wọn ni a ti di kèfèrí kọ́lọ̀nkọ́ba ni yọ́nú sí àwọn sàábì ànábì lápapọ̀ afa àwọn ìyẹn Al-Kulayni nínú tírà rẹ̀ fi Furu'il Kafi ọgbà ọ̀rọ̀ wá látọ̀dọ̀ Jaafar wọ́n ní aleyhi salatu wa salam àwọn onísọkúsọ akana nas ala riddatin ba'da nabiyyi sallallahu alayhi wa sallam ǹjẹ́ àwọn èèyàn sì ń kó mà bí lẹ́yìn ànábì wọ́n ní jáfàrò wá ń sọ pé káàní nẹ́ẹ̀sù àlàrí dàtìn báàdà nàbí sallallahu alayhi wa sallam illa thalatha pé gbogbo àwọn èèyàn pátá gbogbo tí ń jẹ́ mùsùlùmí ayé pátá bánàbí ṣe kú gbogbo wọn ni ẹ ti kó mà gbogbo àwọn sàábé pátá ni ẹ ti kó ònú ẹ̀sìn Islam àfàwọn mẹ́ta péré fakọ́lùtùmọ̀ ní thalatha ó lóun wá béèrè pé àwọn wò làwọn mẹ́tẹ̀ẹ̀ta òun fakọ́ọ̀lù al-Miqdad ibn al-Aswad Miqdad ọmọ al-Aswad àti Abu Dharri al-Ghifari àti Salman al-Farisi ọwọ́ àwọn mẹ́ta tí wọn ò tí ì kó mà tí wọn ò tí ì jáde kó nu ẹ̀sìn Islam nínú gbogbo àwọn sàábé bí wọn ṣe pọ̀ tó àwọn mẹ́ta òun nìkan ni. afa àwọn al nínú tírà rẹ̀ Biharul Anwar Biharul Anwar ó sọ níbẹ̀ wípé anamawulan li ali ibn al-Husayn ó ní ali ọmọ Husayn ìyẹn tó jẹ́ ọ̀rọ̀mọdọ́mọ ali ó lọ sọ ẹrú rẹ̀ kan tó ti sọmọdúnlọ́àbí ó sọ pé kuntu ma'ahu fi ba'di khalawati ó lóun bẹ pẹ̀lú ali ọmọ Husayn láwọn àyíká tó ti dá wà lónìí kan ṣoṣo fakultu mo á sọ fún un pé innali alayka haqqan illa tukhbiruni an hadaini rajulayn ó ló ń sọ fún un pé àlàákì mi ni o ẹ̀tọ́ mi ni o ìwọ̀ mi lórí rẹ ó ṣàlàyé fún mi nípa àwọn ọkùnrin méjèèjì yìí ìyẹn Abubakar àti Umar ta ni wọ́n ṣé mùsùlùmí ni wọ́n ni àbí kèfèrí fakọ́l wọ́n ló wá sọ pé Ali ọmọ Hussein ó wá dán lóhùn pé káfírọ́ọ̀nì káfírọ́ọ̀n mọ́ni àhàbáhùmá ó ní kèfèrí láwọn méjì gbogbo ẹni tó bá tún wá nífẹ̀ẹ́ àwọn méjèèjì pátá ẹni náà tó ti di kèfèrí nù nínú àwọn tíra àwọn bí wọ́n ṣe kọ́ lẹ́nu o Abu Hamza Ashamali òun náà sọ pé sáàlà Aliya ibn al-Hussein anihuma fakọ́ọ̀lù ó lọ́nà àbẹ́yẹ lọ́wọ́ Ali ọmọ Hussein nípa Abubakar àti Umar nítòsọ ni pé huma kàfíràn kèfèrí làwọn méjì kàfíràn man tawallahuma ẹni yòówù tó bá tún wá ń bá àwọn méjèèjì ṣe onítọ̀hún kẹfìrí tó yanjú ńlò náà tún jẹ́ àwọn sàbí ànábì o àwọn ẹni mímá àwọn tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nípa wọn pé látàṣubù ashabi ẹ má gbẹnu nígbè tí ọ̀dà sáwọn sàbí ẹ má bú àwọn sàbí mi o ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà sáwọn sàbí mi o fa inna ahadakum torí pé ẹnìkan nínú yín law anfaqa mithla uhudin dhaban máa balaga mudda ahadim wala nasifa o bẹ́ẹ̀ ṣe lè wò ká ẹ náwó sẹ́sìn ọlọ́run ọba tó bẹ́ẹ̀ ṣe lè wò kí jihadu yín kọ́ pọ̀ tó bẹ́ẹ̀ nìkan nù yín tó bá fi ń tó tóòkè Uhudu tọ́bẹ̀ náwó sójú ọ̀nà ọlọ́run gbogbo ń tọ́ náà kò tí ì pé múdù ń táwọn sàbí ná lówó sójú ọ̀nà ọlọ́run kódà kò pé lájì múdùn tí a ná sẹ́sìn yẹn ni pé àdìfẹ́ ó ń sọ nípa báwọn sàábé bí a ṣe jẹ́ ni tó lóore ẹni tó lọ́lá jùlọ nínú gbogbo mùsùlùmí àgbáyé àdìfẹ́ ó ń ṣe àfimúlẹ̀ ọlá wọn. àwọn táwọn sí àti ẹ̀ ń ṣépè fún yìí tí a ń sọ tí ọ̀dà nípa wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ẹni ìyọ́nú sí lọ́lọ́run mọ̀ pé wọ́n ọlọ́run ní àwọn tí a fi lé fọ̀nà lẹ̀ àtàwọn ní àwọn muhajirun àtàwọn ansor radiyallahu anhum ìyọ́nú wọn ọlọ́run ọlọ́run ní kọ́ máa bá wọn. àwọn yẹn làwọn ṣíà òní wa ń bú tí a sọ pé kèfèrí òní wọn ṣe kódà ìkànnì àwọn àfa wọn ìyẹn àlìkúnmí nínú tẹ̀fsíìrù rẹ̀ nígbà tí ń tú ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé wọ̀nyẹ́ níhà anilfáṣá ìwọlmúnkárìwọlbági pé yóò sì máa kọ̀ fáwọn èèyàn nípa fàṣáà àwọn wà tó burú jáì bíi sìnà bíi ọtí mímu wàlmọ́nkàr àtàwọn wà tó kàkọ́ wàlbágìyè àti tẹ̀m̀bẹ̀lẹ̀gùn ọ̀tẹ̀ ìgbàgbére àfa àfa yìí ìyẹn kú mi ó ní tùmọ̀ àyà ó ní fàṣà ó ní ní Abubakar munkar ó ní ní Umar ó ní bagiyo ó ní ní Uthman kọ́lọ̀ sànú wa pẹ̀lú àwọn olubi ẹ̀dá wọ̀nyí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí ọ̀dà nípa àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sáwọn eléyìí làwa lè pè ní mùsùlùmí sáwọn eléyìí ní ìsìláàmù àti mùsùlùmí ni wọn ti wá bọ́wọ́ kí wọ́n yọwọ́ yọsẹ̀ yìí gbogbo ara kúrò lára wọn. kódà alimajlisi nínú biharul anwar ó máa wọn rìwáyà oríṣiríṣi wá nínú rẹ̀ ana ababakar wa umar wa uthman wa muawiya ajma'in wọ́n ní abubakar o àti umaru àti usman àti muawiya gbogbo wọn lápapọ̀ wọ́n máa wà nísàlẹ̀sàlẹ̀ náà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọlọ́run là wá. wọ̀yàkùlùn nínú tíra àwọn míì ètí à ń pè ní ìkọ́kùlẹ̀ hákì ìfìdí òdodo múlẹ̀ <laughs> ìfìdí irọ́ múlẹ̀ tí à ń pè ní ìfìdí òdodo múlẹ̀ ìkànnì àwọn àfa wọn alimọ̀rẹ́ṣe a máa sí ládùúà wípé tí a bá fẹ́ ṣe àsàlátù fún Ànábì wa Muhammad èpè ní máa ń sẹ́ fún Abubakar àti Umar kọ́lọ̀nkọ́ bá ní yọ́nú sí àwọn méjèèjì nínú èpè rẹ̀ tí máa ń sẹ́ ni pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin wa li'an sanami Quraysh wàtọ́ wàtọ́ gòtẹ́yìí máa ìlà àkèrè tó bá fẹ́ ṣe sàlátù fànàbì yóò ní ọlọ́run o báni ṣìkẹ́ṣìkẹ́ fànàbì wa Muhammad àtàwọn ará ilé ànàbì ìgbéjìnà síkẹ́ àti àánú rí ọlọ́run jẹ́ ọmọ bá àwọn kòǹsàkòǹsà méjì inú Quraysh ìyẹn Abubakar àti Umar báni làánà àwọn méjèèjì àtàwọn ọmọ wọn méjèèjì yẹn màmá wa Hafsa àti mọ Aisha radiyallahu anihum ajma'in eléyìí ni ìhà táwọn ṣíà tí wọ́n kọ sáwọn sàbẹ́ o kọ́lọ́nkọ́ba ni yọ́nú sí wọn sáwọn eléyìí láwàá pè ní mùsùlùmí àwọn tó ṣe wípé ànábì nífẹ̀ẹ́ wọn àwọn kórìíra wọn àwọn tọ́lọ́wọ́n bá sọ pé òun yọ́nú sí àwọn sọ pé wọn kì í ṣẹni yọ́nú sí bí kò ṣe pé ẹni èpè ni wọ́n sáré páwọn ṣíà aburú ni wọ́n jẹ́ láàrin àwùjọ tí ó ká má tàsírí wọn fún gbogbo àgbáńlá ayé pátápátá kódà al-Majlisi nínú tírà rẹ̀ èyí tó pè ní al-Aqaid ó sọ ń bẹ̀ wípé wa mimma udda min daruriyat dinil imamiyya istihlalul mut'a ó lára nǹkan tó jẹ́ gbòǹgbò ìpìlẹ̀ ẹ̀sìn àwọn ìmáàmíyà ìkànnì náà àwọn ṣíà làwọn náà ò ní àtúnjẹ́ ó ní istihlalul mut'a kéèyàn ó láṣepọ̀ dásìkò kan ọ̀sẹ̀ kan oṣù kan wọn lára gbòǹgbò ẹ̀sìn àwọn ńlọ́wà. wàhájú tàmọ́tòrìn ẹ bá fẹ́ ṣe ájì kọ́ tàmọ́tà kọ́kọ́ ṣe umra kó ṣe ájì eléyìí tiẹ̀ sì bẹ́ sí mu so agbọ́ agbó eléyìí wàlùbárọ́ àtúmínà tàlàtà. wọn lára gbòǹgbò ẹ̀sìn àwọn lára àwọn àlámàrí tó pàtàkì jùlọ nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn ṣíà al-imamiyya ó ní istihlalul mut'a yẹn ni pé ìfẹ́ obìnrin dàsìkò kan kéèyàn gbé aṣẹ́wó kọ́ bá lò lọ́jọ́ kan oṣù kan ọ̀sẹ̀ kan lẹ́yìn náà kó kọ́gbọ́n dáàta wọn lára ẹ̀sìn tàwọn lọ́wà wàhájú tàmọ́tọ́yìn bákan náà kéèyàn ṣe umra kó tó ṣe ájì tó eléyìn ó ti ẹ̀gbófin mu wàlbàrọ̀ àtúmínà thalatha àti kéèyàn yọwọ́ yọsẹ̀ lára àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta wọn ìyẹn Abubakar Umar àti Uthman tẹ́ẹ̀dọ́rì Muawiya àti Yazid ọmọ Muawiya wa kullu man al mu'minin àti gbogbo ẹni tó bá gbógun ti aláṣẹ mọ́mìnì ìyẹn Aliyu ọmọ Abu Tọ́líbì lára ìkórìíra táwọn ṣe àtìyàn ní sáwọn sàbẹ́ ó ní pé ọjọ́ Ashura ọjọ́ kẹwàá nínú oṣù Muharram àwọn ṣíà wọ́n máa yà sọ́tọ̀ ọjọ́ yìí wọ́n á máa ṣe àjọyọ̀ ọjọ́ náà yàtúnàbí kelvin wọ́n lọ mú ajá kan wá wọ ìsàmúnà Umar wọn ò ní ajá yìí wọn ò ní umaru náà summa lẹ́yìn náà yanhaluna alayhi darban bil asa wa rajman bil hijara wọn bẹ̀rẹ̀ sí ni máa kó ajá wọn bẹ̀rẹ̀ sí ni máa kó igi bo ajá yìí bẹ́ẹ̀ ni wọ́n máa lẹ̀ lókúta tí tájà tí ó fi kú so èrò wọn ni pé umaru ònlajá ìtàwọn lò pa wọn summa ya'tuna bi sakhla lẹ́yìn náà wọ́n tún wá mú bí ewúrẹ́ kan wá wa yusammuna Aisha wọ́n sọ ní Aisha wọ́n ní Aisha nu thumma yabda'una binnatfi sha'riha wọ́n mọ̀ wá tu irun mọ ewúrẹ́ ńlára láì tí ì kú oníranran ìyà wọ́n sì máa fi jẹ́ bí ẹsẹ̀ ń kó bàtà bò ó bẹ́ẹ̀ ni wọ́n máa lẹ̀ lókúta hatta tamut títí ewúrẹ́ yìí tí ó fi kú bákan náà wọ́n á máa ṣe àjọyọ̀ ọjọ́ tí wọ́n pa Umar ibn Khattab kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí i kódà ẹ̀ńtọ́ pa Umar wọ́n máa ń pè tó jẹ́ abúlóà alimajuzi àwọn máa ń pè ní bàbá Shuja'uddin pé àà akíkanjú ẹ̀sìn onílọ́dọ̀ àwọn ṣíà ìyẹn tó pa Umar ibn Khattab kọ́lọ́nkọ́ba níyọnu sí i ṣíà nu o ẹgbọ́rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ yìí kìn èyí tí a sọ nípa àwọn sàbí anabiwa Muhammad sallallahu alayhi wọ́n ní gbogbo wọn òní ẹ ti kó ma o gbogbo wọn pátápátá wọ́n ní kò sí mùsùlùmí kankan nínú wọn mọ́ àwọn sàábé tó ipá wọn ní à ń lóore jùlọ nínú gbogbo ẹ̀dá lẹ́yìn àwọn ànábì ọlọ́run alayhi salatu wa salam aláwọn tó ṣe pé fúnra ọlọ́run bá ń lóyìn wọn ń lọ sọ dáadáa nípa wọn bẹ́ẹ̀ náà lànábì náà ó sọ nípa àwọn sàábé kódà ẹni gbogbo mùsùlùmí àgbáyé ẹnu wọn kò lórí pé òun déédéé ń làwọn sàábé bákan náà wọ́n lọ́lá ju gbogbo àwọn ẹ̀dá lọ. Lo kódà àwọn ìwé ìtàn ó sọ nípa dáadáa èyí táwọn sàbẹ léè tí wọn ti gbèsè kọlọńkọba níyọnu sáwọn sàbẹ náà ilé ìjẹ ìhà èyí táwọn ṣíà tí wọn kọ sáwọn sàbẹ ẹni pé kẹfìrí ńlá wọn sàbẹ èébú èpè ọ̀rọ̀ tí ọ̀dà bí a ṣe máa ń sọ sáwọn sàbẹ nù kọlọ́hún kó abánisẹ́ àdínkù ìyọnu ìkẹ́ àti ìgẹ́ fáwọn sàbẹ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn lẹ́yìn abalabi tí a tún bọ́ sí àkídọ̀tún rọ́ọ̀fìdọ̀ fìlà ìmà kí ni àdìọ́kà àwọn ṣíà sáwọn ìmáàmù ìmáàmù wọn tí a gbà wípé àwọn ni aosi yao àwọn làníbi sọ àsọ́ọ̀lẹ̀ fún pé wọ́n máa jẹ àlééfà lẹ́yìn tó ń bá kú tán àwọn ṣíà yàdáhùn lẹ́lẹ́ ìsìmọ́ta lil a'imma wọ́n gbà wípé àwọn àáfà àwọn àwọn tí wọ́n pè ní ìmáàmù tí wọ́n sọ pé àwọn làró lé lẹ́yìn Ali àti lẹ́yìn alebo Muhammad wọ́n láwọn èèyàn wọ̀nyí àìsàn bẹ́ẹ̀ fún wọn àìsàn ni wípé wọn à lè ṣe àṣìṣe kankan láíláí lára ti ìgbàgbọ́ tí wọ́n ní sí wọn ni pé ya'lamuna al-ghaib wọ́n gbà pé wọ́n nípa kọ̀kọ̀ bákan náà àáfà àwọn Kulaini nínú tírà rẹ̀ Usulul Kafi ó sọ bẹ̀ wípé قال الإمام جعفر الصادق نحن خزان علم الله oní Jafar Sadiq ìkànnì àwọn ìmáàmù wọn tí wọn gbà wípé àwọn ní àlééfà lẹ́yìn tánàbí lọtán lẹ́yìn Ali wọn ni ó sọ pé nánú khuzanu ilmillah àwọn ní pẹpẹ ọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run nánú tarọjúmàtì amrillah ọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ fẹ́ kò lè yẹ àwọn làá máa ń jó yé wọn Alama máa ń sí òun gbé fọ̀ fọlọ́n nàánú kọ́ mo máa so mọ́ọ̀n wọ́n lọ sọ pé àwọn o ìjọ kan làwọn tó ṣe pé ọlọ́run ti sọ àwọn kó ń bí àṣìṣe ó mi rọ̀bì tàn án ti nà wọ́n pa gbogbo ẹ̀dá láṣẹ láti máa tẹ̀ láṣẹ wa wà nóhìyà àmà àṣìyá ti nà bẹ́ẹ̀ ni akọ̀fẹ́ dà pé wọn à gbọ́dọ̀ yapa àṣẹ wa nàánú hujjatullahi baliga àwa ni ẹ̀rí ọlọ́run èyí tó dógóńgó alámàndúnà sàmà lórí gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ ní ilẹ̀ wàfáwò kọ̀lì àrùdè àtàwọn tí a ń bẹ lórí ilẹ̀ àwọn tí wọn ò sí ń sámà àtàwọn tí a ń bẹ lórí ilẹ̀ pátá àwọn ni hujja ọlọ́run àwọn ni ẹ̀rí ọlọ́run tó dògóńgó lórí gbogbo ẹ̀dá. kódà Kulaini nínú tírà rẹ̀ káfí ọ̀sán bẹ̀ wípé innal a'immata idha sha'u an ya'lamu alimu ó láwọn ìmáàmù àwọn àfihàn tí wọn bá fẹ́ mọ̀ nìkan ni wọn ò ní mọ̀ tí wọn bá fẹ́ mọ̀ ìmọ̀ kan wọ́n sì ti mọ̀ náà nù jaafar wọ́n tún gbọ́rọ̀ míì látọ̀dọ̀ rẹ̀ annahu qala innal imama idha sha'a ya'lama alima wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ ìmáàmù bíi tòun pátá gbogbo mọ̀ tó bá fẹ́ mà ó ti di ó ti mọ̀ náà nù wa innal a'immata ya'lamun mata yamutun wọ́n láwọn tí wọ́n jẹ́ ìmáàmù àwọn yìí wọ́n mọ àsìkò gbàwó làwọn ó kú wa annahu la yamutun àti pàmò tiẹ̀ lè kú illa bi ikhtiyari minhum yẹn ni pé mọ́lákùn ikú kò lágbára àti pàwọn kò ní kápá rẹ̀ àfi tó bá wu àwọn láti kú nìkan ẹni màláìkà tí ń gbẹ̀mí ńlọ tó lè gba ẹ̀mí tàwọn léyìí tó ṣe wípé ọlọ́njẹ́ àmọ̀ pé kò sẹ́nìkankan tó mọ ààyè wo lòun ó kù sí ibo lòun ó sì ti kú lórí ìṣesí wo ni lòun ó sì wà tí ọlọ́jọ́ tí ó fi dé ṣùgbọ́n àwọn ṣíà wọ́n ń ṣe àfimúlẹ̀ fáwọn àfa àwọn wípé gbogbo ọmọ pátápátá òní àmọ̀ ìgbàgbọ́ wọn sì ni pé ọlọ́run ọba òní mà bóun ká ti ń ṣẹlẹ̀ ìkàndé bọ́lọ́wọ́n ba lójijì ni ṣùgbọ́n àwọn àfa wọn àwọn ni wá ní ìmọ̀ wọn ò fi máa lórí eléyìí nìkan o. bal wasala al-hal fi guluwi ar-rafidati bil a'imma fi tabdili ma la sayril anbiya alayhi salatu wa salam illa muhammadan. wọn làwọn tí wọn jẹ́ ìmáàmù àwọn yìí gbogbo àwọn ànábì ọlọ́run pátá ìní à ń lóore jùlọ àyàfi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nìkan. faqad dhakara al-majlisi fi kitabihi májèlèsè ìkànnì àwọn àfa wọn ọ̀nsọ́nù tíra rẹ̀ mẹ̀rẹ̀ àtúndàmẹ́kọ́ọ̀lù násù rẹ̀ ni pé wà á nàmú afdọ́lù wà á ṣọ̀rọ̀fù min jamil anbiya sí wa nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo àwọn àlùmọ́ àwọn pátá gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tóun wọ́n lọ́lá wọ́n pàtàkì wọ́n lóore wọ́n níyì ju gbogbo àwọn ànábì ọlọ́run lọ àyàfi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nìkan àfi kéèyàn báyà máa sáde ọlọ́run ọba kó ń bi ìtayọ ààlà ìtàwọn ṣí àtìyàn wà lórí rẹ̀ yìí àti bí wọ́n ṣe górí kó ń bi ìlànà ọlọ́run sunna níbo Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ èrò wọn àti ìhà ètí akọ sáwọn àyímà wọn yẹnni pé gbogbo màpátá ńlá wọn àyímà wọn ò ní àmà o gbogbo màpátá àti bí wọ́n sì lọ rẹ gbogbo àwọn ẹ̀dá lọ kódà wọ́n lọ́lá jàwọn ànábì ọlọ́run lọ àfi ànábì Muhammad sallallahu alaihi wa sallam nìkan ẹni ó lóore jùlọ ju àwọn ìmáàmù wọn lọ lọ́dọ̀ àwọn ṣíyàn. lára àwọn abala tí a tún bójú wò mà àkídàtú rọ́jà allati yu'minu biha ar-rafida kí ni ìgbàgbọ́ táwọn ṣíyà tí a ní sí rọ́jà lára àwọn àdéhùkà wọn ni pé rọ́jà ń bẹ rọ́jà ń bẹ kí ni nǹkan tí ń jẹ́ rọ́jà lọ́dọ̀ àwọn ṣíyà ìbítàdà àròfídọ̀tù bídà àtàrọ̀jìà àwọn ní akọ́pilẹ̀ ìròrí burúkú yìí ní ìròrí àrọ̀jìà ìkànnì àwọn afáwọn ọ̀n sọ wípé wàtàfàkọ́tìlẹ̀ ìmàmíyàtù aláwùjọ rọ́jìà àti kẹfẹ́rẹ̀ mílẹ̀ amuwaat wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ṣíà ìmàmíyà ẹnu wọn kò lórí wípé dandan ni kọ́pọ̀lọpọ̀ ní ẹ̀dá tó ti kú kí wọ́n tó padà wá sáyé wáyé ya an yakuma aakhiru aimatihim waisama alqaim fi akhiri zaman èròǹgbà wọn pẹ̀lú eléyìí ni wípé ẹni tó jẹ́ àlééfà wọn tí ó kàn ìyẹn alqaim nígbà tó bá wá lópin ayé yóò jáde kó n sírì dáàbò níbi tí níbi tó wà níbi tó wọ̀ sùn so yadbahu jami'a khusumim gbogbo àwọn tí wọ́n jẹ́ oníyàwó pátápátá òní yóò bá jà so lẹ́yìn náà yóò wá gba gbogbo ẹ̀tọ́ ṣíà yóò gbà lé ṣíà lọ́wọ́ ẹ̀tọ́ táwọn ikọ̀ míì tí wọ́n ti gbà lọ́wọ́ ṣíà níbi tá a dúró sí ibẹ̀ náà láti ti máa bẹ̀rẹ̀ níjókòó tí ń bọ̀ ọ̀rọ̀ nípa àdìọ́kàn ṣíà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa tá a bá ti máa káyà jìnnà sáwọn ṣíà o àwọn àmì àpẹẹrẹ tá a fi máa dá ṣíà mọ̀ àtúnfi lẹ́yìn náà á fi káàdì rẹ̀ ńlẹ̀ wala taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan illa an yasha Allah ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار